Sunday Ìgbòho gba Aláròyé lálejò ní Germany aṣáájú àwọn ọmọ Yorùbá lásìkò tí iná ìjìjàgbara ẹni ń jó lásìkò táwọn Fúlàní ń pààyàn káàkiri pàápàá ní Òkè Ògùn olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho ti ṣàlàyé pé òun kò kábàámọ̀ gbogbo ipa tí òun kó lásìkò rògbòdìyàn náà ìlú Bremen lórílẹ̀‐èdè Germany níbi tó ti ń ṣe àtìpó ló ti sọ̀rọ̀ náà nígbà tó gba ọ̀gá àwọn aṣojú aláròyé ní gbogbo ilẹ̀ Europe Olúfẹ́mi Ìyàndá lálejò Ìgbòho ni kò sí ohun tí ẹnikẹ́ni lè sọ tàbí ṣe láti jẹ́ kí òun ronúpìwàdà lórí bí ìran Yorùbá yóò ṣe padà sí ipò aṣíwájú tá a bá ṣì wà pẹ̀lú ilẹ̀ Nàìjíríà tàbí kí ìran Yorùbá kúkú dá dúró tó bá ṣe pé ipò ẹrú ni ọmọ Odùduwà yóò wà nínú ètò òṣèlú ilẹ̀ Nàìjíríà ó tẹ̀síwájú pé bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà láwọn nǹkan ìní òun táwọn DSS fi ṣòfò lásìkò tí wọ́n kọlu ilé òun nílùú Ìbàdàn Ìgbòho ní kò dún òun tó ti àbúrò òun àti ọ̀rẹ́ òun tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí àdògán tí wọ́n fìbọn pa níbi ìkọlù náà bákan náà ló sọ àṣírí tó ní òun kò tí ì sọ fún oníròyìn kankan rí lásìkò tó wà nínú àhámọ́ àjálẹ̀ lórílẹ̀‐èdè Benin àti àwọn ọmọ Yorùbá kan tí wọ́n gbé ìgbésẹ̀ pàtàkì lóríṣiríṣi Ìgbòho sọ bí inú ẹ̀ ṣe bàjẹ́ tó lórí ọ̀rọ̀ ikú màmá ẹ̀ lásìkò tó wà ní àhámọ́ àti bí ọ̀rọ̀ ṣe ń lọ pẹ̀lú àwọn ìjọba ilẹ̀ Germany lórí àtìpó tó ń ṣe nílùú náà. ní ìparí olóyè Sunday Ìgbòho ṣàlàyé pé òun ṣe ìgbáradì láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún màmá òun àti pé ayọ̀ ńlá ni yóò jẹ́ láti wà lórílẹ̀‐èdè Nàìjíríà fún ayẹyẹ náà. Hmm. ẹ kò tí ì gbọ́ kinní kan o bẹ́ẹ̀ ni ẹ kò tí ì rí nǹkan kan ní ọjọ́ ẹtì tó ń bọ̀ yìí friday ìyẹn ọjọ́ jímọ̀ ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún 2024 tuntun yìí ní ká ẹ pàdé olóyè sunday igbòho lórí ìkànnì aláròyé aláròyé online television ẹ kú ojú lọ́nà o.